àwọn ọ̀nà tí ìfẹ́ pín sí ìfẹ́ ó pín sí ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun ni pé kí ni kéèyàn máa nífẹ̀ẹ́ nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́hun béèyàn ṣe nífẹ̀ẹ́ nǹkan míì yẹn kéèyàn nífẹ̀ẹ́ Ọlọ́hun ọba náà bẹ́ẹ̀ kéèyàn ṣe nǹkan míì ní déédéé pẹ̀lú Ọlọ́hun ọba níbi ìfẹ́ irú ìfẹ́ báyìí ẹbọ ni ẹbọ ńlá sì ni pẹ̀lú ẹbọ ńlá ni torí àwọn tó Ọlọ́hun bá sọ náà Al-Qur'an ó nínú bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó ṣe pé ní wọ́n máa wá orogún míì papọ̀ mọ́ Ọlọ́hun ọba ogun papọ̀ mọ́ lọ́wọ́n ọba níbi pé bí a kọ́ máa fi nǹkan míì jọ lọ́wọ́n ọba àbí kọ́ máa fi kọ́ máa sin nǹkan míì pẹ̀lú lọ́wọ́n ọba nínú ẹ̀ náà ni pé kí ni ibi ìfẹ́ wà kéèyàn máa nífẹ̀ẹ́ nǹkan míì bí èèyàn ṣe nífẹ̀ẹ́ lọ́wọ́n ọba èèyàn ń wá ogun pẹ̀lú lọ́wọ́n ọba lélẹ́yìí so fúndì eléyìí irú ìfẹ́ báyìí ẹbọ ni so àwọn tá a wí wọ̀nyí ó ṣeé ṣe kú ṣe pé ní ìfẹ́ tá a wí lọ́dọ̀ wọn ìfẹ́ tán ní sí nǹkan míì ó ṣe déédéé ìfẹ́ tán ní sọ́lọ́wọ́n ọba ni o àbí wọ́n nífẹ̀ẹ́ nǹkan míì jọ lọ́wọ́n ọba lọ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run náà ṣùgbọ́n nǹkan míì wọ́n nífẹ̀ẹ́ jù ọlọ́run ba lọ àbí wọn ò tiẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ba pàápàá tó yẹ pé ní nǹkan míì yẹn ló ṣe kíni ló nífẹ̀ẹ́ àwọn tá a wí gbogbo èèyàn tá a wí pátápọ̀ mẹ́ẹ̀ta yìí òun ni ìpín alákọ̀ọ́kọ́ so ẹbọ ni irú nǹkan báyìí so ní ṣókí ìpín alákọ̀ọ́kọ́ nínú àwọn ìpín mẹ́ta tí ìfẹ́ ní sí òun ni kéèyàn máa nífẹ̀ẹ́ nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba tàbí kéèyàn ṣe nífẹ̀ẹ́ ọlọ́run kéèyàn nífẹ̀ẹ́ nǹkan míì bẹ́ẹ̀ àbí kéèyàn nífẹ̀ẹ́ nǹkan míì tó jẹ́ orogún fọlọ́run kéèyàn fi ní kéèyàn nífẹ̀ẹ́ ju tọlọ́run ọba lọ àbí kó nífẹ̀ẹ́ nǹkan míì kó tiẹ̀ má wàá nífẹ̀ẹ́ ọlọ́run ọba pàápàá irú nǹkan báyìí ẹbọ ńlá ni ká láti jìnnà sí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ọba àbí kéèyàn nífẹ̀ẹ́ nǹkan torí tọlọ́run ọba irú ìfẹ́ báyìí ọ̀ranyàn ni aláti nífẹ̀ẹ́ ọlọ́run ọba àfi ká nífẹ̀ẹ́ nǹkan kan pé àkíní mo nífẹ̀ẹ́ nítorí tọlọ́run àbí torí torí tọlọ́run mo ṣe nífẹ̀ẹ́ nǹkan báyìí àwọn nǹkan báyẹn ìfẹ́ rẹ tọ̀ranyàn ni kódà òun gan ni inú àwọn okùn ìgbàgbọ́ tó fi ń nípọn jù òun ni kéèyàn nífẹ̀ẹ́ ọlọ́run àbí kéèyàn nífẹ̀ẹ́ nǹkan kan nítorí tọlọ́run eléyìí ni ìpín kejì ìfẹ́ tó jẹ́ ìfẹ́ ọ̀ranyàn ẹlẹ́ẹ̀kẹta nínú ìfẹ́ òun ni ìfẹ́ ti nature ìfẹ́ àdámọ́ tó ṣe pé ní normal ìfẹ́ téèyàn máa ń ní síra èèyàn bíi kéèyàn nífẹ̀ẹ́ òbí èèyàn àbí kéèyàn nífẹ̀ẹ́ ọmọ àbí kéèyàn nífẹ̀ẹ́ ìyàwó àbí kéèyàn nífẹ̀ẹ́ ìlú bíi Kuwait ni àbí ìlú míì ni kéèyàn nífẹ̀ẹ́ àwọn ìfẹ́ ilé ìfẹ́ ìfẹ́ àdámọ́ ni so kò sí tó burú ńbẹ̀ so kò sí tó burú ńbi àwọn ìfẹ́ àdámọ́ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé kí a gbọ́dọ̀ gbé síwájú ìfẹ́ ti ọlọ́run ọba ọba àlékè ọlá tó ọlọ́run bá sọ ní àlùkò àrùn pé àwọn owó yín àtàwọn ọmọ yín fìtínà ló jẹ́ fún yín o a gbé ìfẹ́ nǹkan míì síwájú ìfẹ́ ọlọ́run ọba